الشيطان الرجيم ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما دبورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة الضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí ẹ dá fún ọlọ́run ọba alhamdulillahi ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó tún kọ́dàrú pé kí aláǹfààní àti tún pàdé lónìí ayá tayyibal asma ya man huwa Allahu a ń dúpẹ́ à ń ṣe ìfi ẹ̀mí ìmọ̀re hàn ọlọ́wọ́ ọba. Tọ̀yìbálẹ̀ símá ìyá mẹ́nu wà lọ. Ọba tí ó jẹ́ sí pé gbogbo ń tábà pé àti ń tábà fi ròyìn rẹ̀ ní tó sọ nípa ara rẹ̀. Tọ̀yìbálẹ̀ símá ìyá mẹ́nu máa jẹ orúkọ kó yẹ pé ńgbà tá a bá wò túmọ̀ orúkọ yẹn tá wo tẹ́ni náà ń ṣe orúkọ yẹn ò rò ó kò papọ̀ mọ́ túmọ̀ orúkọ rẹ̀ ìṣèké rẹ̀. wa man la yusamma dhalika l-ismu illa hu wa man la yusamma dhalika l-ismu illa hu. ṣùgbọ́n láwọn ọba lé ọba tí wọ́n ti gbòòrò yìí àti orúkọ tó làwọn bá ń jẹ́ gbogbo ẹ̀ náà ló yẹ pé ìtumọ̀ ni ó

lórí gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn àti tó dá sábẹ́ rẹ̀. Wallahu fil ardina huwa Allahu fis samaa. Ọlọ́run bá ò sí lórí ilẹ̀, ṣùgbọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ adúpẹ́ fọ́lọ́mọba náà ti ẹ́pọ̀ ọ̀nà ọba táwà ń jọ́sìn fún alhamdulillah ọ̀tọ̀rọ̀ alẹ́kùn aláwọ̀lọ́run fún àrẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam àmbẹ̀ ọlọ́run kó jọ kó bá ṣàlékún yọnú rẹ̀ fún àwọn sàhábà àmín àmbẹ̀ ọlọ́run kó jọ gba ọmọ yáwà mùsùlùmí tí wọ́n ti pa wọ́n fìyà jẹ ọ̀ṣun ni ẹni kẹlọ́hun Ìkọ̀wà tí wọ́n jọ pàdé pọ̀ nínú ọgbàlìjẹ́nà. Àmìnà. Ẹkan náà, ń bẹ ọlọ́run fáwọn náà ta kù láyé yìí. Iṣẹ́ rí, ìwà rí, ọ̀rọ̀ rí, ìṣesí rí, lójú ọ̀nà ẹ̀sìn rí, ìdí iṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn Ìsìláàmù àbí ọlọ́run kójọ ìtí à ń ṣe lálàyé nínú rẹ̀ yìí kọlọ̀n kójọ kó lápá dáadáa nínú ìgbésí ayé nìkan kan wà. a ti ṣàlàyé lánàá débi tí ọlọ́run bá ti jẹ́ ká mọ̀ wípé a lè fi àlìjánà wé ná a lè fi oríire wé orí ibú a lè fi ìfọkànbalẹ̀ wé dààmú dààbò a lè fàlàáfíà wé àárẹ̀ a lè fi ibi wé ẹni tó yó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo tó yẹ pé ọ̀rọ̀ àtìdákejì rẹ̀ jẹ́ níwá. ẹlẹ́yìn náà ni tí a ibi a gúnlẹ̀ sí lánàá ibi bá ti ń tẹ̀síwájú lónìí kọ́ náà ni tí ọlọ́run bá ti ń jẹ́ ká mọ̀ ama. jẹ́ gbẹ̀rẹ̀ kíyàmá. ọ̀yà ó má yà ṣàṣírùhùn wà má yà ábùdú nàmí dùnìlá. ọlọ́run náà wọ́n ṣe àkójọpọ̀ àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan àmì lẹ́yìn ọlọ́run. wa yawma yahshuruhum wa ma ya'buduna min dunillah. ẹ̀kọ́ wà nínú alukur'ani tó pọ̀ rẹpẹtẹ ìkan nínú àwọn ẹ̀kọ́ yẹn náà tún ní ìta tún já sí ní ìrọ̀lẹ́ tòní ọlọ́run sọ pé òun á kó àwọn ohun tí wọ́n ń sìn nìkan kó lóun á kó wọn jọ. kọ̀dọ̀ náà wá kó àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run nìkan jọ wọ́n ma wá béèrè béèrè lọ́wọ́ wọn wọ́n látàwọn tí wọ́n ń sìn wọn يحشرهم وما يعبدون من دون الله Àkọ́kọ́ àwọn tí ọ̀rọ̀ máa kọ́kọ́ kàn òun àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run. Ìyẹn lọ́lọ́run sọ pé wa yawma nahshuruhum. Ọjọ́ ta máa Tàbákún ọjọ́pọ̀. Ya ṣẹ́ṣùrùhùn. Ya ya Ọjọ́ tí àkójọpọ̀ máa wáyé lórí àwọn àwọn ni hùn ìyẹn ni àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Àtàwọn nǹkan mí náà tí wọ́n tún sìn lẹ́yìn Ọlọ́run náà. Bí àwọn kìnnì. Ẹni sẹ̀fẹ̀ tí a tọ́bárí. Wọ́n ṣàlàyé wọ́n náà tọ́lọ̀ àwọn bálọ̀ fẹ́ kójọpọ̀ ń bí o náà ni àwọn kèfèrí àti gbogbo àwọn tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn náà wọ́n tọ́lọ̀ fẹ́ kó pọ̀ pẹ̀lú wọn o náà ni àwọn òrìṣà tí wọ́n ń sìn lára fẹ́ kójọpọ̀ pẹ̀lú wọn o náà ni tí wọ́n pè lọ́mọ ọlọ́run lára Ànábì Ìsá alayhi salatu wa salam afọ́wà ní gbogbo àwọn ilé náà ni sọ́lọ̀ bá rí fásí fún wa nínú Al-Qur'an nìyẹn àti gbogbo ìran nǹkan tẹ́yìn bá mọ̀ àlúmọ̀ jàrọ̀. Wa ma ya'buduna min dunillah. ó ní kálukú àwọn tí sin nǹkan mí lẹ́yìn ọlọ́run. Wa ma ya'buduna min dunillah. gbogbo wa tò lọ́wọ́wọ́ sáàyè wọn bí tí wọ́n máa dúró sí àwọn tí wọ́n wá sí lẹ́yìn ọlọ́run náà wá wà wájú wọn oníkàlùkù wọn náà máa wá kílẹ̀ ara rẹ̀ fayakul Allahu akbar fayakulu antum adlaltum Ọlọ́run ọmọ wa béèrè lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run bá. Àǹtún àbúlẹ̀ nítorí ìbáàdì. Tẹ́yìn ni ẹ̀sọ́ àwọn ẹrú mi nù láyé tẹ̀jẹ́ kí wọ́n ṣe tèmi. Àǹtún àbúlẹ̀ nítorí ìbáàdì. Ọlọ́run ọmọ wa béèrè lọ́wọ́ Ṣàngó. أأنتم أضللتم عبادي هؤلاء wọ́n máa béèrè ọlọ́run á lọ́wọ́ أأنتم ọlọ́run á béèrè lọ́wọ́ ànábì عليه الصلاة والسلام tí wọ́n أأنتم أأنتم أضللتم عبادي هؤلاء ṣẹ́yìn lẹ sọ àwọn ẹrú mi yìí ṣẹ́yìn lẹ sọ ọ́nà láyé tẹ́ni tí ní kí wọ́n máa ṣe amhum dọ́lù sàbí àbáwọn ṣẹ́yìn lẹ sọ wá máa sìn kọ́ pè ní lọ́lọ́run

wọ́n lè yìnbọn pa ẹni náà wọ́n ti sẹ́dẹ̀ láà kékeré rẹ̀. àtúmọ̀ àdúlẹ́lì tó mìíràn ìbáàdì ìhà ọ̀la ìhà mọ̀húnmù dọ́lù ìsẹ̀bí. ọlọ́wọ́ máa bèèrè pé sẹ́yìn ẹ sọ àwọn ẹni yìí nìṣẹ́ ní kan máa wá sìn yìí láyé. mọ̀húnmù dọ́lù àmọ́ àwọn fúnra ara wọn ni wọ́n déédéé sọnù fúnra ara wọn tó wá ń korúkọ tí sẹ́yìn òde ní kankan ẹ̀ mọ́wọ́ mọ́ àwọn tọ́lọ̀ máa bèèrè bèèrè lọ́wọ́ wọn yìí pàlú àwọn náà fèsì o Okuta! subhanaka òkúta náà fèsì pàlú subhanaka táwọn kan pèlè ogun gbogbo àwọn oríṣiríṣi nǹkan yìí gbogbo wọn náà máa fèsì yìí tí wọ́n depo sídìí rẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run pátá al là ń tó o Ọlọ́run gbogbo àwọn kan náà mọ́ á dá ọlọ́run lóhun yí pé, Subhanaka. A ní a máa ń dára wọ́ ọlọ́run. Subhanaka. Aṣàfọ̀mú orúkọ wọ́ ọlọ́run. Subhanaka máa kana yanbaghi lana an nattakhidha min dunika min awliya. A ní a ṣe ẹ̀yìn àtúbẹ̀, sálóbí awakẹ̀ ta ló ni wá ta ló dá wa bí kìí ṣe wọ ọlọ́run. kọlu subhanaka. ẹnìyàn rẹ̀ ra wọ́n lẹ̀. kọlu subhanaka. wọ́n wá ṣe àfọ̀mọ́ wọ́n ṣe ẹ̀yìn wọ́n pàtàkì títóbi bọ́lá bá ti nínú ọlá rẹ̀. kọlu subhanaka wọ́n ma wá jẹ́wọ́ ìjẹ́ nǹkan kan àwọn níwájú ọlọ́run. máa kánà yẹ ń bá kú ìlànà ànà tẹ́kìdà mi dùn ní kàmí ní àólèyà. àwọn tí wọ́n sùn lẹ́yìn ọlọ́run bí títí jọ àkọ́kọ́ tí máa kọ́kọ́ dé bá wọn rí o. ẹ̀wọ̀n pẹ́ nìkan tó ń halẹ̀ tó ní ṣé àmàmì lẹ́lọ́ ń darúkọ ọbẹ̀ yẹn ṣé àmàmì lẹ́lọ́ ń ṣe kíníkan tẹni tó ń wá ń halẹ̀ níwájú lọ ń pè tó wá ní ó àti ti ṣẹ́mà ní ẹ bọ̀ ń bí ọwọ́ ṣe ló ní káwọn ọmọ ẹ máa halẹ̀ láàárín ìgboro tí mo ní kí wọ́n kó lọ́nà tó náà kọjá tí ṣẹ́mà wa tó wá fò sókè tó bẹ̀rẹ̀ sí bẹ́rí tó wá lè ọ̀gá mi àmì tó bẹ̀ àṣẹnitáwà ti ń ha mọ́ aṣọ́gà gan tá tú alé rẹ̀ àṣẹ abẹ́ gan ló ti ń jẹun bí àkàrí àwọn tí wọ́n sin kan ìmí lẹ́yìn ọlọ́run bó ṣe máa rí jàgbéra kí á mọ̀. pàlú subhanaka. tó yẹ kí taba ń sọ̀rọ̀ láyé taba mẹ́nu débi tí wọ́n ń sìn pé ń tẹ̀ ń sìn yóò jẹ́ nǹkan kan ẹ̀dá lásán ni kò lè fara ní kò lè ṣàǹfààní kan fún yín wọ́n pé tọ́ parí. pàlú subhanaka. wọ́n bẹ̀rẹ̀ sí kálólò wọ́n máa bínú wọ́n sọ di wàhálà tó bá ti jọ́gbìn àkíyàmà àwọn náà wá padà wá rí pé àṣàwọn òjẹ́ nǹkan kan nígbà táwọn ń táwọn gbójúlé pàápàá bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́run tán ara bàbà tí wọ́n ń jì rẹ̀ bẹ̀ wájú ọlọ́run tán ní àwa kọ́ o àwa ò tó bẹ́ẹ̀ o ta ló níwá bí kì í ṣe wọ ọlọ́run ta ló dáwà bí kì í ṣe wọ ọlọ́run àwọn ọ̀ràn wọn ń ṣẹ́ o láfi sọ pé ẹfẹ̀ rí hàn wá ibi tí kankan nínú àwọn anábí ọlọ́run bá ti pẹ̀ra rẹ̀ lọ́lọ́run fún yín àbí ibi tí kankan nínú wọn bá ti pẹ̀ra rẹ̀ lọ́wọ́ ọlọ́run fún yín àbí ibi tí kankan nínú bá ti sọ fún yín si máa wá sìn òun òun ní kẹ́ máa sìn lè rí o torí pé àwọn kan wọn ọ̀rọ̀ wa pé ká sìn Muhammad náà ọ̀rọ̀ wa pé ká sìn òun wa sáwọn kankan pé kí ó sìn òun ẹ má sìn wọn ohun táwọn náà wá àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ قالوا سبحانك أولا من درى والله ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء wọ́n ní àwa gan fún ara wa ما كان ينبغي لنا àwa tí wọ́n ń parọ́ mọ́ tí wọ́n ń dúnrún mọ́ ما كان ينبغي لنا kò tọ́ sáwà gan ká sọ pé àwa ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء عزير توانك لما الله ونا يرى رفضا ما كان ينبغي لنا ìwọ́lẹ̀ mi náà mọ̀ mi ò mọ̀ nǹkan mi jù ọ lọ ìwọ́lọ́run náà ni mo mọ̀ anábìnrin sáà náà yọra rẹ̀ fódá mi náà rán wọ́n ṣe aléhìmọ̀ sọ́lá tó sọ́lá ìwọ́lẹ̀ mi ọlọ́run bá mọ̀ mi ò mọ̀ nǹkan mi èmi wá máa tó sún àwọn ẹdẹ́bì tí wọ́n ń ṣe tí ẹlẹ́mí náà ṣe gbà tí mo wà láyé kò tọ́ sáwà náà pàápàá káwa náà máa sin nǹkan mí lẹ́yìn wọ́ lọ́hùn. ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء eléyìí náà ni tí àwọn tí wọ́n ń sìn òkúta náà sọ̀rọ̀ àwọn tó ti bàjẹ́ tí ò wúlò mọ́ táwọn wẹ́dà ò lò mọ́ àbí kíní táyà àbáwọn kíní tán yọ nínú tírélà wẹ́yà pòpẹ́là tírélà tí ò dáa mọ́ oríṣiríṣi àwọn àgékù ni àjákù ni tí ó ti bàjẹ́ yìí àwọn ọkọ̀ àdẹ̀ tó kojọ sójú kan wọ́n dẹ̀ tún máa wá pè lọ́lọ́run wọ́n tún máa wá pa nǹkan sí díẹ̀ gbogbo àwọn kan yìí náà wá lanu sọ̀rọ̀ igi àwọn míì sí igi ìrókò lẹ́wọ̀n lòmíì sìn igi òṣèrè lòmíì sìn wọ́n tún máa lọ gbóríṣiríṣi nǹkan sí ìdí wọn gbogbo àwọn kan náà wà lánà sọ̀rọ̀ ń ìkẹ́ àwọn pé ọlọ́run àárán wọn ṣe o. wọ́n ní àwọn ogun ọ̀lẹ́tọ́ àti sìnkan mí lẹ́yìn wọ́lọ́run. Walakin matta'tahum wa aba'ahum hatta nasu ẹ wá wo ohun tí àwọn tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ẹgbọ́n tí wọ́n máa wá wíńjẹ̀ gbọ́dọ̀ kí á mọ̀. àtàtà hàn wọ́n á bá a hàn. a ní ọlọ́run kò sí tó sún wọn débi tí wọ́n ṣe yìí. wọ́n á ti mà tàtà hàn wọ́n á bá ìgbádùn ló sún wọn débẹ̀ o. mà tàtà hàn wọ́n á bá a ń jọ tí àwọn kan ni wọ́n ti kóra wọn lọ dígí ó ṣe kó o ti jẹ́ kí wọ́n kíbi mélòó ni wọ́n gan mọ́bẹ̀ bóyá bá mọ̀ fáwọn gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn wọ lọ́hun. ọ̀rá kí má tààtà hàn wà á bá ahùn. ṣùgbọ́n torí pé wọ́n ń ṣe wọ́n ń pẹran wọ́n ń jẹ wọ́n tún yẹ̀ ẹ̀kẹ́. má hàn. wọ́n ń wọṣọ wọ́n sùn wọ́n jí. má hàn. má hàn ìwọ Ìwọ ló jẹ́ kí wọ́n gbádùn láyé. Màtàtà ọ̀hún. Ìwọ ló jẹ́ kí àwọn àbá àhún àwọn bàbá wọn náà. Ìwọ ló jẹ́ kí wọ́n gbádùn láyé. Ìgbádùn yẹn ló ń tìsí fún wọn. Ohun tó fún ọlọ́kànbalẹ̀ nìyẹn. Àtànà tó zíkìrà. Tó fa tí wọ́n fi wá gbàgbé àti máa sùn ọlọ́run. Àtànà tó zíkìrà. Wọ́n rí pé kí náà wọ́n wá lọ súnmọ́ súnra sí táwọn òrí ń di ògùn. Àtànà tó Wọ́n rí pé gbogbo

ebú kọ̀ rèé ìṣíwáṣí ìṣàlàyé òfin ọlọ́run ìṣàlàyé ẹ̀sìn fún ẹ ọba tó dẹ ẹ sáyé à ń ṣàlàyé ẹ̀ ẹ pọ̀ ní kò sìn kó má sìn tó dá ọba tún gbé parí ọkùnrin balẹ̀ ni tí wọ́n gbégbà tó lọ ń ṣe nǹkan míì ọlọ́run bá dẹ̀ mọ̀ nígbà tó ní kálukú wọ́n ń ṣe ohun tí wọ́n ń ṣe àwọn tí wọ́n wá sílẹ̀ ọlọ́run á máa sọ pé ọlọ́run tó wá gbégbà tí wọ́n ń ṣe yẹn kó o ti fọwọ́ ọ̀yà gbá wọn mú ni. kan ti dé di irú ẹ̀ńjọ́ kan kéèkì rẹ̀ di gbọ́n kẹ́nìkẹ́lẹ́dẹ́ à ó ti ṣàbòsí pẹ̀lú ọlọ́run ni ọlọ́run wá ní discipline ẹ̀ lọ́wọ́ ẹlòmí ò ní túnbẹ̀ dé ṣùgbọ́n láwọn bọ̀ ní ṣe bẹ́ẹ̀. ọ̀lá tí màtàtàhùn wa torí ti sọ nínú pé Ọlọ́run mú àmọ́ fi ọ̀nà méjì kalẹ̀ fẹ́ dèèyàn láyé. Ọ̀hádẹ ìnáhù náà jẹ́dẹ ìlú. Ìwọ́n ní kó wá fọ́ ara rẹ kó fi mú ètò fẹ́ ṣe. Ṣórí ire ló fẹ́ ṣe nàbórí ibú. Ṣọ́lọ́run fẹ́ bá dá. Ọlọ́run ti mọ́mọ́ fi oníkálukú. Ọlọ́run ti júwe sẹ̀bílù fún wa ojú ọ̀nà oríire. Ìmá ṣàkìrá. Ń tá máa títà fún máa jọ màá jẹ́nà olóhun ti lákàlẹ̀ fún wa. Ìmá ṣàkìrá. Ìmá ṣàkìrá. Tó bá wẹ lòmí kó tún tara bẹ́ẹ̀ kó mọ Ọlọ́run kó dúpẹ́ kó ṣẹ̀sìn. Ìmá kẹfúrá. Ìmá ṣàkìrá Kò sí ìtẹ̀yàn ṣe tọ́lọ́ ń ṣọ́ọ̀tì kò sí o pẹ́ ìgbà tó ń bá ṣe kèfèrí tọ́lọ́ bá lọ sọ̀rọ̀ síná ọlọ́njọ́ ojú ṣe ọwọ́ rẹ̀ náà ni ọ̀rọ̀kọ̀ọ̀rọ̀ nílé yẹn ìwọ́kàn lọ fọ́ọ̀lù sí waste product ni tọ́rọ̀ ẹ bá bọ́ sí náà jọ̀gbẹ̀rẹ̀ kíámà ọ̀rọ̀ kó bí ọlọ́run kò sóríṣiríṣi ọ̀rọ̀ tẹ́ẹ̀ kí ń gbọ́ kí wọ́n máa rí ìwọ ni wọ́n pàdánù òfò àtàdánù òṣètò ọlọ́run ìyẹn ni tọ́lọ̀ bá fẹ́ ká mọ̀. wàlá bá ní àwọn kèfèrí ìyá àwọn tí wọ́n sìn kan mí lẹ́yìn ọlọ́run

àbí kàn á gbé dání báyìí wọn kò ní dẹnu wọn torí àwọn nǹkan ẹ̀ lè dá nǹkan ṣe tí wọ́n lọ́wọ́ bá ti ta tẹ́gùn ẹ̀ lọ́dọ̀ wọn tó jẹ́ kátẹ́gùn wọ́n lọ́wọ́ fẹ́ lọ́dọ̀ wọn tí ẹ kọ́dọ̀ àwọn tí wọ́n ń sin ẹnìkan látẹ́gùn fẹ́ lọ ọba ti padà wọ́n sọ́dọ̀ wọ́n lọ́wọ́. ọ̀kẹ́nu kọ́mọ̀ ń búrọ́. àní tọ́lọ̀ ń rò fèrò yẹn rẹ̀ nípa ọ̀rọ̀ ayé yìí sẹ́ èèyàn lè máa ṣẹbọ kódẹ̀ lówó jẹ tó ń kírun lójú méjèèjì lọ èèyàn lè máa ṣe ṣìná kódẹ̀ máa kọ́lé kó máa ra mọ́tò kẹ́lẹ̀ omi dẹ́rẹ́ kó má ṣe ṣìná rí kó má hùwà bàjẹ́ yẹn rí kí nǹkan bá dẹ̀ kó má ti bọ́ sójú ẹ̀fún láyé kó sì máa yá légbé kiri ẹni tó wá ń hùwà bàjẹ́ máa rí ní ìrí pé á ah, kílódé kílà ní ayé tá ní gan-an wàhálà tó ń kó rẹ̀ sí ọlọ́run gò rójú kò ráàyè tiẹ̀ ọlọ́run tó ti fàkóso ayé léṣù lọ́wọ́ ẹ̀rọ pé láàrin èṣù táwọn sọ nǹkan pírọ́sà fáwọn ìwọ ni kí wọ́n máa lọ pé yà láò yà láò káàkiri ẹnu wá tún máa wá gbọ́rọ̀ torí pé tó ọlọ́run lórí ilẹ̀ ayé ni pé ẹni tó bá ti wà nínú kọ́dàrú rẹ̀ pé ó fẹ́ lú ó fẹ́ lọ́lá láyé ọ̀tọ̀ ni owó ọ̀tọ̀ lọ́lá ayé ọ̀tọ̀ ni ẹ̀sìn ó rọrùn fọ́lọ́hun kó fún èèyàn lówó láyé lẹ́ni tó ń sìn àtẹni tí ò sìn ọlọ́run máa ń fún ẹni tó ń sìn àtẹni tí ò sìn ó máa ń fún wọn láyé ẹni tọ́lọ́run bá fẹ́ràn àtẹni tọ́lọ́run bá kórìíra rẹ̀ torí pé kò sìn ọlọ́run gbogbo wọn pátá lọ́lọ́run máa ń ṣe ìdẹ̀kùn ayé fún àwa fi síbi kan ju ibi kan lọ lọ́dọ̀ wa láyé ọlọ́run ò fi ẹ̀sìn pín àrísìkí láyé. tẹ̀jírí lè múrù bí a sì bá bí láhàá ìlànà. Ìpítọ́lá ń parí zìkì ayé torí àwọn okùnfà kan ni tó ti parí lọ́dọ̀ Ọlọ́run. Tẹ́jìrì ilẹ̀ òmúrò ìbí àṣìbà àdínláha ìlàlọ́. Ẹgbẹ́ ìtọ́lá ti parí rẹ̀ kalẹ̀ ni pé gbogbo ìláyé lẹ máa lẹ́tọ̀ sí tí mo fi lẹ̀ sáyé. Tẹ́jìrì ilẹ̀ òmúrò àlàmà kọ́dàrọ̀ lọ. Gbogbo alámọ̀rí yẹn wá ń lọ lórí kọ́dàrọ̀ Ọlọ́run bó ṣe parí ọ̀rọ̀ tayé kalẹ̀ pé ó ṣe fẹ́ rí nìyẹn. Ṣùgbọ́n kankan wà, Ọlọ́run ní fẹ́ nìkan láyé àfẹ́ nífẹ̀ẹ́ nìkan ọlọ́run ní fúnyàn ní iman kò ní jẹ́ kéèyàn dámọ̀ kó máa sìn àfihàntọ́lọ̀ bá nífẹ̀ẹ́ nìkan lọ́lọ́ máa fi ń ṣe kóńgé léyìn. láòkánà bí lùbí yẹ̀sìdádó làbí bógínà. tọ́rọ̀ rí àwọn èèyàn láyé ó máa ń sábà takò òfin ẹ̀sìn ọlọ́run. láòkánà bí lùbí tó bá pé kíyàn pé lórí kíyàn nílàkàyè kíyàn jọjọ kan kíyàn wáyé. láòkánà bí lùbí tó bá pọ̀ ní ẹ̀yàn bá fi ń di ẹni tí ń lọ́rọ̀ tí ń lọ́rọ̀ láyé. ìdájò làbí bùgìnà làkánà kó lò làbí bí mi fi làkọ́rù náà. Làkàna kúlù làbí bí mísìlá kọrùnà. Tó bá jọ ọgbọ́n orí lọ́lọ́run fi ń pín ọlá, pín ọrọ̀, pín ìkẹ́ fún ni láyé. Làkàna kúlù làbí bí. Gbogbo ọ̀jọ̀gbọ́n láyé tó rí rẹ̀ pé tó gbárí dáadáa. Mísìlá kọrùnà. Ṣé kọrùnà náà bá ṣe dà nínú ọlá o? Làkàna kúlù làbí bí mísìlá kọrùnà náà. àìmọ́ ẹ fọ́ class student tí ò tí ì ríṣẹ́. láwùká ànàbí ń ló bí. tó dà pé ẹni tó yẹ pé ńgbà tó ń wà nílé ìwé kódà wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣàfi gé ní rìsẹ́. láwùká ànàbí ló bí ìyẹ̀sì dájú làbí bùgìnà. Kódà wọn bá kọ ọba akọ ẹ̀sáàmì tó fi ní rìsọ́ọ̀tì ó lẹ́bù. Láòkè ànàbí ló bí. Ó dẹ̀ ń kọ̀ntrólù gádẹ́tì, ó kọ̀ntrólù masters. Yẹ̀sìdáàdù làbí ìbògìnà. Sórí rẹ̀ ọlọ́run ọba ń jẹ́ ká mọ̀ pé kí n ṣe pé báyá lágbájá mọ̀wé ló jẹ́ kó lówó tó báyìí o. Kàtàna kò lò làbí bí mi fìlà kọ́rùnà. Kẹ́lẹ̀ mi náà máa lọ ronú pé ká ni mo kàwé ní irú tó ń ṣe mí lọ́wọ́ ìkọlù máa máa ṣe. Lákínà máa ń rí síkù bíl àhàkáàmì mi ní ìkànnì mi. Táǹpẹ̀ ní arísìkì láyé. Láti nà máa ń rí síkè. Táǹpẹ̀ ní kẹ láyé. Láti nà máa ń rí síkè. Táǹpẹ̀ ní rírí ṣe láyé. Láti nà máa ń rí síkè. Bìlì mi ìsáàlì mi ní kíkà mi. Kẹ́hẹ́rì nǹkan kójọ láyé ó ti parí nínú òṣùwọ̀n lọ́dọ̀ ọlọ. Yúrùtí làbí ibà wà yúrùtí kò là máa fúnni. Bọ́lá ń jẹ́ fún ẹni tó gbọ́n náà ló ń fọ́mú gọ̀. Yúrùtí làbí ibà wà yúrùtí kò là máa fúnni. ní. náà ní owó magọ̀. Ẹrẹ́ gbà mí ẹ máa rò akílé lè wà lówó fún báyìí torí Láti nà máa ń rizikù. Ẹrọ ọlọ́run kan wà tó kọọ kọ́lé síbẹ̀. kan lé yẹn ó tún sún sẹ́yìn ó tún tún mí ìlàmọ́lẹ̀. láti nà máa rìn sí bówó Láàkín àmà rízíkò bí ní ìzáni mi ní ìkàmí. Wọ́n akọ́lẹ̀ yẹn tán ó kún ó ṣe gbogbo ẹ̀rẹ́ gẹ́gẹ́ kò gbà síbẹ̀ kò fi ẹ̀rẹ́ ìsìnkò dẹ̀gbẹ́ bí sọ́dọ̀. Láàkín àmà rízíkò. Ó wà rọra ń gbé bí inú ṣọ́ọ̀pù kan bẹ̀ báyìí Allahu akbar. Láàkín àmà rízíkò. Mùfásírù ló ń fi ẹni náà ló ń fi bẹ̀ hàn mí o. o. Kọ́dà ó ní ìyálà ìyàwó ṣùgbọ́n ẹ̀ lè rí kẹ́ẹ̀rù pé èèyàn kan tó ní láàrin ni. láàrín. wọ́n ní ilé náà ṣe dáa tó yìí tó dàbí ilé sínétọ̀ yìí wọ́n ní ilé yìí wáyé wá ṣọ owó ni. ẹ wá wọn á bẹ̀rẹ̀ pé à táwọn èèyàn kan nídìí owó owó ṣe wá tọ́ ó máa tọ́ sí ìtọ́ ọlọ́run láyé lélẹ̀. lákín náà máa rí síkú ìbílì mi sáàni mi ní ṣíkà ṣé bá ń ṣe bẹ́ẹ̀ ni ìyá kọ́ máa ń ṣàn kalẹ̀ kò rẹ̀ rọmọ bí. yúrùtì làbí bá wa yúrùtì kò là máa fún ni. bèrè tí ó rẹ̀ síbi tó fẹ́ gbọ́ ọmọ sí òun á dẹ̀ lóyún lẹ́gbẹ̀ẹ́ títa tún bímọ sẹ́gbẹ̀ẹ́. tí kì bá ń ṣe pọ́ ọlọ́run bá mọ̀ ọmọ ṣe gbogbo ètò ayé bó ẹni tó rí nǹkan rí jẹ tó rí nǹkan rí mu tó rí nǹkan rí tó rí inú ilé rí máa gbé òun á dẹ̀ ní kidney problem á ní liver problem wèrè tó dẹ̀ mu omi inú gọ́tà tó ń jẹ tó ń jẹ oríṣiríṣi pàǹtí kò dẹ̀ ní ní liver problem kò ní ní kidney problem kò ní ní cancer. yúrùtì làbí báwa yúrùtì kúlà máa fún ni. torí ẹ kíkẹ́ fèrè máa rò kó bóyá ibi tó ń wà lọ́nà òun ló làbí báwa yúrùtì kúlà máa fún ni. ètò ọlọ́run ni pé kó fún kó wa wá lóríṣiríṣi tó fún wa yìí o. tó bá jẹ́ sìn lọ́lọ́run fẹ́ fi pín ní kèfèrè òní lábẹ́rẹ́ láyé tó bá pé ẹ̀sìn lọ́lọ́run fẹ́ fi pín ni kèfèrí ò ní ní pín ní báyìí láyé ṣùgbọ́n ẹ̀sìn kọ́ lọ́lọ́run fi pín nǹkan táyé o kèfèrí akọ́lé ẹni tó ń sin lọ́wọ́ náà kọ́lé kọ́dà ilé òrìṣà ń gbà mí wá rówó dìvẹ́lọ́pù ẹ̀ ń gbà mí ju mọ́sálásí mi lọ. àwọn ilé ibi tí wọ́n ti ń ṣeun tí kìí ṣe tọ́lọ́run tó yẹ pé jó lásán ni wọ́n kàn ń jó ń bẹ̀ wọ́n á rí owó kọrẹgbẹ́ owó a tún ṣẹ́kù sákan tí wọ́n ju ju ilé ọlọ́run tí wọ́n ti ń forí ìkànlẹ̀ fọ́lọ́run lọ ọlọ́run bá mọ̀ ọmọ ṣe léyẹn láyé ni ó jẹ́ ká kó bóun ṣe fẹ́ ṣe táyé lélé yẹn ó wá ku ìjọ kí á mọ̀ ṣe àwọn pé èrò rẹpẹtẹ náà ló máa wọnú sam hall ẹ̀ oníkálukú náà ló ní tíkẹ́ẹ̀tì pé i am a student ó wá di kájòkó sáà rìsọ́ọ̀tì bá jáde ààrẹ tó máa ní ààrẹ tó máa sunkún tó máa ìjọ rìsọ́ọ̀tì ló kùtàjọ ń dúó dè kó tó wá gbà tíjọ rìsọ́ọ̀tì yẹn máa dé a wà níbi ipá ń kàwé lọ́wọ́ a fẹ́ kọ ẹ̀sáàmù lọ́wọ́ kí rìsọ́ọ̀tì wa tó jáde la fi ń sọ fúnra wa pé ìwọ múra sí tó ń kọ dáadáa o èmi ti gbọ́ ohun tọ́lọ ohun tí àwọn tó kọ́ wa ní káka ń tọ́ ní kákọ̀ rẹ o ìwọ náà múra sí tiẹ̀ ìyẹn ló bí wà sí tiwa torí pé jáde mi bá ń gba rìsọ́ọ̀tì ìdùnnú kí wọ́n máa gba rìsọ́ọ̀tì ẹkún ìyẹn ni wá sí tí gbogbo ẹni tọ́lọ́run bá ní kó ti mọ̀ Ọlọ́run máa ṣe fẹ́ni tí ò tí mọ̀ Ọlọ́run kọ́kàn wọ́n máa balẹ̀ pé kílẹ̀ ní tàwa náà ní jù lọ kílẹ̀ jẹ́ tàwa náà jẹ́ kílẹ̀ ṣe láyé tàwa náà ṣe torí pé rìn ó yan Àwọn náà wọn tí wọ́n sì lẹ́yìn ọlọ́run àwọn máa sọ̀rọ̀. Ọ̀lá kí mọ́tàtà hùmù àbà àwọn òòrùn. Wọ́n ní ìwọ ọlọ́run ló fàyè gbà wọ́n láyè wọ́n ló jẹ́ kí wọ́n gbádùn láyè o. Àbà òòrùn. Ìgbà tó fi gé òfin wọ́n lọ́wọ́n bá jẹ́. Àtànà sùn sí kí ń búrọ̀ tó wá sọ wọ́n di ẹni tí wọ́n wá di ẹni tí wọ́n panu lónìí awakọ̀ o awakọ̀ o Allahu Akbar tẹ́bàdẹ̀ wọ ọ̀rọ̀ yìí náà òun náà ni béèrè tí ọlọ́run máa ṣe tó máa béèrè lọ́wọ́ àná bẹ̀wọ̀ àyínsá náà jẹ́ gbèrè alkiyama a anta qulta lin nas ittakhidhuni wa ummiya ilahayni min duni Ọlọ́run náà máa bèèrè lọ́wọ́ rẹ̀ náà jẹ́ gbẹ̀rẹ̀ kí àwọn àgbàbí ní Ọlọ́run ya a náà wá pé ànábì Ìsá ọmọ ta ni pé Màríà kì í ṣètàn,

òun fẹ́ bí ọkùnrin kó tó fọ́n tó fi jẹ́ pọ́ ọmọ obìnrin lọ́lọ́run padà fún ìgbà tó bí ọmọ yẹn tán ló fi ń sọ fọ́lọ́n pé ìní sàmẹ́tù ha Maryam ní wà báàtù ha ń sáàwọ̀ alámú bí máa wà báàtì wà lẹ́yìn sáàzẹ́kẹrù kẹlù ń sáà ìyá tó bí Maryam ìyá tó ìyá ìyá àyínsá Ah, Allahu Akbar, alayhi salatu wasalam. Alkùránì kọjá, alkùránì kọjá ìwé olówà lọ́wọ́ gan tí wọ́n fọ́n bù, ìwé tó tó fi ṣakọ́ ni. Ọlọ́run ó sọ ìtàn ìyá ìyá ànábì Ìsá, ìyá ìyá Jésù. Ọlọ́run nígbà tó fẹ́ bí, òun àtọkọ rẹ̀ ọkùnrin ni wọ́n retí. Ìgbà tó máa wá bí tán ló obìnrin. Inni

akọ òṣè fi wá bo ọ̀nà jìnnà síra wọn. wà ní sàmì ìtúhà وليس الذكر كالأنثى ليس الذكر كالأنثى ọlọ́ni àkí ń ṣẹgbẹ́ àwọn obìnrin ọ̀nà wá jìnà síra wọn. وليس الذكر كالأنثى. àwa lólórí wọn bẹ́ẹ̀ bá bí wa ní ìdá máa dùn kó ń bọ́kùnrin. للذكر مثل حظ الأنثيين. obìnrin fúnra rẹ̀ tó bá bí ọkùnrin inú ìdá máa dùn obìnrin tó ń pàápàá bá bí ọkùnrin inú ìdá tún bí ìyàtọ̀ pé ah, ọkùnrin ní ó bí. lẹ́yìn sáàdá kárò kẹrin ń sá. tóbìnrin pàápàá bá tún bí obìnrin á tún sì máa jẹun pé mo fẹ́ bọ́kùnrin. àti ah, bóbìnrin ni wọ́n kí lòwọ́ tún láìkọ̀ ọkùnrin fún ẹmú ṣàbẹ̀ bọ́kùnrin. lẹ́yìn sàdákàrù kalí òǹsà. ọlọ́run ní bọ́wọ́n ṣe dáwà kí n ṣe gbẹ wọn ọ̀nà jìnà síra wọn. lẹ́yìn sàdákàrù kalí òǹsà. àwọn kọ̀ọ̀rọ̀ àlọ́ what a man can do a woman can even do it better irọ́ lásán ni. lẹ́yìn sàdákàrù kalí òǹsà. ọkùnrin lè أنفا kò burú lẹ̀ yóò bá bọ́ ṣe burú tó ẹ̀kan afọ́bìnrin ṣọba àbí bá dà àdúgbò. lẹ́sà zakaru kalẹ̀ ọ̀nsà. bó ṣe lè kóbìnrin dàgbà tó nínú ẹbí ọkùnrin náà máa ń pè ní olórí ẹbí. wọ́n á yà fọ́bìnrin dígẹrẹ wípé àǹtí mi. ṣùgbọ́n kó wá rẹ́pọ̀ náà máa fi ṣe olórí ẹbí rárá. àwọn àpè big mommy ni grandma. وليس ذكرك الأنثى وليس ذكرك الأنثى كشيرا والله صبي وأني وإني سميتها مريم أنا مواصل مريم سميتها مريم مريم من مصاص ربكم اسمه ورتي عقلي إني سميتها مريم وإني أعيدها وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم. Ó dáa púpọ̀, ó dáa púpọ̀ kó bí máa ṣàdúrà fọmọ láti kókó. Àkọ́kọ́ láti ná oyún kó tó oṣù mẹ́rin lọ. Ẹlẹ́ẹ̀kejì ńgbà tó bá tún bí tán. láti kókó kéèyàn ti bẹ ọlọ́run àwọn nǹkan tó ní agbára fún ní ni mo wá bẹ̀wọ̀ ọlọ́run mo fọmọ fọ́lọ̀ ń ṣọ́ lọ́mọ tí. ní fọ́lọ̀ ń ṣọ́ náà lórí ìjókòó. ní Ọ́nà ọmọ yí ọlọ́run wọ ni mo fi ṣọ́ o. Inni ìrìnbù láàbíká. Mo bẹ̀ bá mi ṣọ́ bá mi dáàbò. Wà tóórí ìyáta náà rìnà iṣẹ́ ìfàánẹ̀ rajé. Àtòun àti àrọ́mọdọ́mọ rẹ̀ bá mi làwọn kúrò lọ́wọ́ ṣẹ̀tọ́n. Wọ́n náà dùn àyẹn bí ìyá rẹ̀ ṣe ṣe ń jẹ́ náà, ọlọ́run ọba dẹ̀ gbà á. Òun ló ṣokùnfà pé ìyá wa Mọ́ríàmù ọlọ́run là kúrò lọ́wọ́ ṣẹ̀tàn gbogbo àwọn obìnrin ọmọge ẹgbẹ́ rẹ̀ lásìkò ìgbà náà tí wọ́n ṣe pọ́nṣánpọ́nṣán tí wọ́n lọ ń tí wọ́n dolóṣó lóbìnrin táwọn ọkùnrin bá wọ́n ṣe ranù ṣẹ̀tàn ìwò ráyè lọ́dọ̀ ti tiẹ̀ kófìrò orí rẹ̀ ṣeré nígbà tó ríra rẹ̀ pò ń dọmọge kò ṣe ìyẹn náà lọ́lọ́run fi sọ pé wọ́n Maryama ìbínátà ìmọ̀ràn ọ̀nà حسنة فرجها إليها بين سورة التحريم فرحم ومريم ابنة عمران التي أحسنت فرجها قال مريم وما عمران التي إليه تجاسيك أحسنت فرجها تشعي أيدي تي أكونين لتوصل ربيني Ó wá sọ ibẹ̀. Ahasana ti farujà ha. Ọkùnrin kankan ní ṣáàsì àti débẹ̀, ó ṣọ́ àyè yẹn. Fànáfàkùnná fi hìmì rúhìnà. Torí títọ́ tó sọ tó paramá tí ó ṣe ránù. Fànáfàkùnná fi hìmì rúhìnà. Mi rúhìnà. Ọlọ́run fẹ́ atẹ́gùn kan sí lára a fi àṣẹ àwọn ọlọ́run a fi ẹ̀mí kan. fànàfà kọ́nà fi yìí ní rúṣì náà. ajá kó ní oyún ẹ̀mí mímá. ọ̀sọ̀dọ́kọ́ ti bí kẹ́lì máa ti ọ̀gbìn ha wa kú túbí ní ìwọ̀ká náà ti mi náà lè kọ́ ní tí. òun náà dẹ̀rẹ́ ó jẹ́ni tó gbà fọ́lọ́run. Wà ilé kọ́ lọ́lọ́wọ̀ yà ìsábì ìnà márùn ìyàun. Ìyẹn ló wá ṣokùnfà tó fi wá dìun tó lóyún láì ṣe pọ́kùn ní súnmọ́. Ọlọ́mọ ọmọ fi ó fi compensate ẹ̀, ó fi jẹ́ kó yàtọ̀ láàárín àwọn obìnrin tó kù tóró paramá. Àṣíkílẹ̀ ara rìsọ́ọ̀tì kóbìnrin paramọ́ ní kókó bímọ rí. Àṣílẹ̀ ara èsì pé kóbìnrin má jò ní ṣekú ṣe aṣẹ́wó obìnrin, aṣá obìnrin, oníkí nǹkan rí ta rẹ̀ jáde. Allahu Akbar. àṣepẹ́ tí yàn bá bò máa ń níyì ń tó máa tara ń tààbò jáde nǹkan rí ni àṣepẹ́ tí yàn bá ní síta ní òhò àṣẹ nǹkan náà tó máa tibẹ̀ náà jáde nǹkan ìrádàràdá ni àwa náà àwọn yàyàkuyà lónìí ẹlọ kí èsúrú àwọn ìyàwó ni wọ́n bí wọn òwòwò làwọn ìyá wọn ti ná má ti fi àyè yẹn ná oríṣiríṣi ọjà náà yáà ti fàyè yẹn náà àwọn ìyá tán ti gbóríṣiríṣi iṣẹ́ tán ti ṣoríṣiríṣi ìranù kọ́pọ̀lọpọ̀ ìyá náà wá jáde pé lẹ́yìn bá lé òun kò tútọ́ kò tó gùn mọ́ ìyá mélòó ló lè sọrú ẹ̀ lónìí gbogbo ohun tó dà òun náà ni ègún tó wà lórí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tòun ní láàrí láàrí náà wá ń pè tí wọ́n ní owó haram ní láàrí ṣé láàrí nìyẹn wọ́n ní láàrí o ni tó torí à kọ́pọ̀lọpọ̀ òbí pàápàá jùlọ ìyá obìnrin gbọ́dọ̀ paramọ́ kò gbọ́dọ̀ ṣeránù tóbìnrin bá ń ṣeránù ó ń ni eléyẹn ni ibẹ̀ kọ́ ń lọ. وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ Ọlá nígbà tánà bí wá Ìsá ọmọ Mọ́ríyàm Ìjẹ́wọ̀ ló ń sọ fún àwọn èèyàn. Àtàkùlítà lè náà. Ṣéwọ̀ ló ń sọ fún àwọn èèyàn láyé. Ìtẹ̀kìbò ní ìwà òmìyà ìlànà ìní mi nílá. Ṣéwọ̀ ló sọ fún àwọn èèyàn láyé pé kí wọ́n mú wà tíyà rẹ ní ọlọ́run méjì, kọ́ wọ́n fèmí Ṣé wọ́n ló bá àwọn èèyàn sọ bẹ́ẹ̀ láyé? Ọ̀là subhanaka. Ẹwọ́n táwọn ti sọ, ìta ń kàbọ̀ eh, eh, ní Suratul Furqan. Ẹtún wá kọ̀nẹ́tì ẹ̀mọ́ tí ànábìnrin tó bá ti jẹ́ gbọ́dọ̀ kí gbólóhùn àkọ́kọ́ tó máa tẹnu wọn jáde níwájú Ọlọ́run. Ọ̀là subhanaka. Subhanaka.

àwọn kan ti dáràn sí mi lọ́rùn láyé wọ́n ti fi orúkọ mi méèkì bísínẹ́sì lọ rẹpẹtẹ wọ́n ti fi orúkọ mi dàún káwọn èèyàn sí wàhálà rẹpẹtẹ kéèsì tí wọ́n lè mi fẹ́ yanjú lónìí èmi gan pàápàá mo lẹ́jọ́ jẹ́ wọ́n lẹ́jọ́ tànàbí yẹn fẹ́ jẹ́ tó ń pè ní Jesus ẹjọ́ yẹn rèé Ọlá Subhanaka. Àbí sọ máa sọ pé mọ́ ń dára wọ lọ. Máa yẹ kú nù ní ọní ọkù lámàálẹ̀ ìsàlẹ̀ ibi ṣàpá. A ní mi ò lẹ́tọ̀ọ́ kí n sọ ní nẹ́tọ̀ bẹ́ẹ̀. Máa yẹ kú nù lé. Kí n sọ ọ̀rọ̀ tí ò tọ́ sí mi lẹ́nu láti sọ ti mọ̀ ó ń bèèrè lọ́wọ́ mi ni kójú bá ti wọ́n ni. tààlámù máa fi náà fún sí ọlọ́run ó kàn fẹ́ kí n tún sọ́ṣojú wọn ni ó sì mọ̀ pé mi kọ́. تعلم ما في نفسي Ìwọ́n káwọn tí wọ́n pè mí lọ́lọ́run bá ṣẹ̀ sílẹ̀ nílò fi ń ṣe tó ń ṣe. تعلم ما في نفسي. Ó mọ ohun tó ń bẹ nínú ọkàn mi. Wàlá wàlá wàlá أعلم ما في نفسك. Èmi tí Ọlọ́run fi hàn mí nípa Ọlọ́run ni mo rí mi rí wà láhùn tán jùgbín tó fi hàn mí lọ mi kún rí ẹrí. nàkà àǹtà aláàmúlẹ̀gbọ́yọ́. ìwà láhùn bá lọ́ba tí o mọ́ tó pamọ́ ò gbogbo tó pamọ́ pátá àlùgbòyò àwọn nǹkan kọ̀kọ̀ tó pamọ́ ìwà láhùn nìkan lọ́ba tó mọ́ ò anábì isa náà jẹ́wọ́ bí pé wọn ò ní mọ̀ kọ̀kọ̀ ẹnìkan wọn fi orúkọ anábì isa gbá àwọn èèyàn lónìí ọlọ́run pé ṣàánú wa. wàá aláàmú máa fi iná fún síkà ìnáka àǹtà aláàmú lè gbóyó. anábìrin sá fún ara rẹ̀ kò ní mọ̀ tó pamọ́ wọ́n náà rẹ̀ sọ wájú ọlọ́run ọlọ́run rẹ̀ ní tó bá rí ń jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ kíámà náà rí. máa kò lè tún làwọn mi lámà amárùntà ní ìbí Lára mm. tí ànábì sá máa sọ́njẹ́ ọgbẹ̀rẹ̀ alìkámà náà ni pé. Máa kò ìtò làwọn. Ọlọ́run mi ò wí nǹkan kan fún wọn tí mò ń bẹ láyé o. Lámà ní ìbègì. Àfihàn tó ní kí n sọ fáwọn tó rán mi sí yẹn nìkan náà dẹ̀ ni o. Àní ibùdúrù náà. Àwọn tọ́lá ń tún ìtò gbẹ́dìdì láyé ó rán ní kálukú wọn sí àwọn èèyàn kankan ni ṣùgbọ́n àbíwá Muhammad nìkan onílọ́wọ́ bá rán gbẹ̀yìn tó wá rán òun sí gbogbo àgbá ńlá ayé ló jẹ́ kó nǹkan wá gbogbo ìtàn táǹkà àbá ìtàn kan pàdé wípé ànábì kan pọ́lọ̀ ti rán wá bá wa ní Nàìjíríà rí kó tó kà níbà Muhammad sallallahu alaihi wasallam ìbàtà tó lẹ̀tọ̀ sí pé ànábì kan lọ́rọ̀ wá bá wa ń bí òun náà ni ohun tó yẹ̀ṣẹ̀ lé ní one thousand four hundred and forty three years láyẹ̀ṣẹ̀ ní ìtàn àkọọ́lẹ̀ bá rán òjíṣẹ́ kan sáwa ní nàìjíríà ló fi jẹ́ pé ẹni tó bá jọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àwọn tó kù lágbàáyé tí ti tẹ̀lé wọ taari pé kọjá one thousand four hundred and kan years tẹni náà bá ti tẹ̀lé Muhammad ẹni náà kó fòórófò ó tún kúlẹ̀ tí òfin jẹ́ gbẹ̀lẹ̀ kí a mọ̀ gẹ́gẹ́ bí sọ. máa kó lítú ìrìnlẹ̀ hàn. alábẹ̀ isa ni màá sọ. máa ní ibi àwọn tó rán mi sí àbá ní Israel akàn rán mi bí kì í ṣe sí àgùntàn ara Israeli tó nù tó ń fúnra ara rẹ̀ tó sọ Ọ̀nà òun tó ń sọ fún àwọn ẹlẹ́yẹn náà ń gbà náà ni pé. A ní ibùdó lọ́ọ̀. Ọlọ́run ni mo máa sin Ọlọ́run ọba. Rábí ìwárọ̀ àbá kan. Ọba tó dá èmi tó dẹ̀ ń pèsè fún mi jíjẹ mímu mi àtàláfíà mi. Wà kúntù àléyìn. Àtẹ̀yìn náà. Ọlọ́run bá yín. Wa kuntu alayhim shahidan ma dumtu fihim. Anábìrin ta nígbà tí mò ń bẹ láyé, mo rí wọn mójútó àwọn tó rán mi sí yẹn. Ma dumtu fihim. Ojú mi ká wọn. Fàlámà dùnmù tó fi hìn. Nígbà tí mo fi ń bẹ pẹ̀lú wọn. Fàlámà táwọn fẹ́ ìtàní. Àmọ́ ìgbà tó ti wá mú mi kúrò láyé. Fàlámà táwọn fẹ́ ìtàní. Ẹ̀kọ́ mi yé dáadáa. Fálámà tàwa fẹ́ta ní. Nígbà tó ti padà ẹ̀mí má kúrò láàrin wọn kìí ṣe ń gbà tó pa mí. Nígbà tó palẹ̀ mi mọ́ kúrò láàrin wọn láyé tí wọ́n fẹ́ pa mí tó jẹ́ kí wọ́n rí mi pa. Fálámà tó wá mú mi tó palẹ̀ mi mọ́ lọ sókè. Tàwa fẹ́ta ní. Torí pé àwọn èèyàn tún ṣe léyìn náà tú. Wọ́n ní tàwa fa tó wà ń bẹ̀rẹ̀ pé tùmọ̀ rẹ̀ ni pé ńgbà tọ́lọ̀ Tàwa fa tó ń bí òtúmọ̀ pé ọlọ́run ọba pa torí pé ń gbà mí ọlọ́run alogbólóhùn ọ̀rọ̀ mi tàbá rí ló máa jẹ́ kámọ̀ túnmọ̀ tọ́lọ̀ bá sọ́n bẹ̀ pé kí n ṣe pípa ohun tó wà ń bí tó ń túnmọ̀ ni pé nígbà tó palẹ̀ mi mọ́ tó ra padà rí àyà mìíràn tó yanjú rẹ̀ yí pé máa qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum bal rafa'ahu ọlọ́run parí rẹ̀ sí pé òun palẹ̀ rẹ̀ mọ́gbà tí wọ́n fẹ́ pa nìtọ́ndẹ̀ فلما توفيتني كنت أنت رقيب عليه كنت أنت رقيب عليه أنا بعد رقمهم يقولوا لاني وكنت أنت رقيبا عليهم ìwọ́lọ bá tó tún mójú tó wọ́n tó rí àtò mọ́ọ̀tàn wọ́n tó mọ́ọ̀tàn. tààlà tó lè ṣe ihe ṣehi. gbogbo ara tí wọ́n tún dá lẹ́yìn mi gbogbo oríṣiríṣi cross tí wọ́n ń pè pé èmi ni wọ́n kàn wọ́n bẹ̀ gbogbo oríṣiríṣi tí wọ́n forúkọ mi dá lára láyé Èmi ọmọ kankan pa ẹ̀mọ́ ohun. Ìjọ àbíbí hún. Wọ́n lọba tó túnmọ̀ ọgbélé hàn. Ìjọ àbíbí hún. Alábìnrin sáwà bọ́ bọ́sẹ̀ omi tó bọ́rọ̀ dé. Ìjọ àbíbí hún. Ó ti dá ń pẹ́rì ti ẹ̀tàn. Ìjọ àbíbí hún. Ó wá ń sọ fọ́lọ́ tó bá fìyà jẹ wọn. irun tó á dì bẹ̀ hàn. tó bá dà wọn síná lónìí. irun tó á dì bẹ̀ hàn. tó bá san ọdún tó fẹ́ san ọdà lónìí tó fi jẹ́ kó jẹ́ ìyà ìṣẹ́ wọn tí wọ́n ṣẹ̀ láyé. irun tó á dì bẹ̀ hàn fa iná hàn ìbádùkà. ẹrú ẹ ni wọn o ẹgbẹ́ ànábì ẹ̀sà fa iná hàn ìbádùkà. ẹrú rẹ ni wọn o. wọ́n ń tẹ́jú

وإن تغفر لهم ṣé ọmọ ṣó wá wà nínú ọ̀rẹ́ tó tún ṣe ń gbọ́ ilé báyìí nísìn ọ̀pá àlòmí lóòótọ́ wà nínú wọn tẹ́ pé wọn ọmọ òdodo ni wọ́n wá lọ́bẹ̀ wọ́n wá sùn sí ẹ̀ gbogbo tó bá pè ń bẹ̀ fún wọn ní haram ní èèwọ̀ òun àwọn náà gbà léèwọ̀ wọn ní ṣe mọ́ àwọn àlòmí wá sùn sí ẹ̀ pẹ̀lú tí wọ́n lọ ṣe òdodo ẹ̀sìn ni wọ́n wá lọ gbogbo tó bá pèlé ìwọ̀ fún wọn nínú ìlànà ẹ̀sìn yẹn wọ́n ní ṣe ní tó bá pèlé sọ fún ọmọ bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn wọ́n pa òfin má wọ́n wá mọ̀ pé ojú ọ̀nà yẹn ìlànà ìjọsìn gangan òun kọ́ náà wọ́n ń tọ̀ táwọn fi ṣe ẹ̀sìn àwọn tó wá ń pè òfin fún wọn tán sọ pé ẹ má ṣe léyìí o ẹ má ṣe léyìí o àwọn yẹn ń ṣe nǹkan míì ní kọ̀rọ̀ àwọn yẹn ń ṣe nǹkan míì ní kọ̀rọ̀ wọ́n ní kọ́ máa hùwà gbèrè ẹ má ṣe panṣágà ẹ má ṣe léyìí

kódà kan wọ́n dúrẹ̀dì fúru wọn wọ́n gbà kódà kan ní kó mọ wá sun ibi tí wọ́n ti ń ṣèsìn kópa ogbó títà rírà ẹ̀tì á tilẹ̀kùn nílò tọ́ ó ń bọ̀ nìyẹn ẹ̀rí kúgbà tó wá ní kọ́ dáwọn owó kan irú wọn á mú wọn lára ní kò sí tẹ̀lé bá sọ kódà kó lóde wọ́n tí wọ́n ti gbé kíní ẹsẹ̀ ni wọ́n ti gbà àwọn fòótọ́ inú ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ń darí wọn ni wọ́n ń darí wọn lọ síbi tí kì ṣojú ọ̀nà ẹ̀sìn kánọ́fù òótọ́ gangan náà hàn wọ́n ni ọba ṣe ìyẹn nà náà máa ló fi pé tó bá tó sí wọn. ọ̀rẹ́ ìtẹ́gìfìrí làwọn fàínàkà àǹtẹ̀lẹ̀ azizul hakim. ìwà ló òun ní kankan tó wọ́n lè ṣe lórí ilé yẹn ṣùgbọ́n èyí tó jẹ́ tòun ni pé òun ràn wọn ohun ti bọ́ ìwọ̀ yẹn kúrò lọ́rọ̀ ohun táǹpé ní bàárọ̀ yọ kúrò lọ́rùn ara rẹ̀ kò kàn mí o mi ràn wọn ṣẹ́ mi mọ́ rí o èyàn náà ní tọ́lá bá sọ fún wa náà ayà yìí. pẹ̀lú ṣubú anákẹ́ máa kánà yà ń bà fílà náà àná tẹ́kìfà ní gbú ní kẹ̀mí àwòlẹ́ àà. àwọn náà máa wá ní ọlọ́run bá o. Láyán bá wa ká tún sìn kan mí lẹ́yìn wọ ọlọ́run. Wọ̀lá tí máa tààtà hàn wá bá àwọn. Ìgbà àwọn tí wọ́n ń Ìwọ lọba tó jẹ́ káyé dùn fún wọn tí wọ́n fi ń náàfàánà àti ṣeun tí wọ́n ń ṣe. Hátàánà sọ zíkírọ̀. Wọ́n wá gbàgbà àti ṣe tí wọ́n lọ́run. Hátàánà sọ zíkírọ̀ kàánú kọ́ọ̀mà ń búrọ̀. Ọlọ́run ni tí wọ́n fi wá padà wá jẹ ẹni tí wọ́n panu lónìí. Fàkọ́dẹ̀ kẹ́ ọ̀n jọ má ṣe ní balẹ̀jà burúkú àtà sọ láyé bí àti jẹ́ gúrẹ̀ alìkíyàmọ̀ àwọn ẹni wà àwọn ẹbí wà wára wa àwọn alábàágbé pọ̀ wa àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wa àwọn tààjọ wà láyé tààjọ ń lò ṣẹ̀mí tí wọ́n ti dá ìwọ́lọ́wọ́n bá mọ̀ lọ́lọ́run tí wọ́n ti dá ẹ̀sìn rẹ̀ kan ṣoṣo mọ̀ lẹ́sìn torí pé kan ṣoṣo ni wọ́n lọ́wọ́n ẹ̀sìn ọ̀dẹ̀ lè pé méjì ń gbòjẹ́ pé kan ṣoṣo ni ẹ́ náà ló fílẹ̀ fáwọn ẹni ìyà ogun àti ò ti dá ọlọ́run mọ̀ lọ́lọ́run ọba báyìí tọ́lẹ̀ tí mọ ìlànà ìjọsìn ilé tí ẹ káwọn tọ̀ láti fi sìn ẹ́ tí wọ́n fi di ẹni àlìjánà jẹ́gbẹ̀rẹ̀ àríkíámọ̀ a ń bẹ ọlọ́njọba àfọ̀nà hàn wọ́n ọlọ́njọba àfọ̀nà hàn wọ́n ọlọ́njọba àfi yé wọ́n a ń bẹ padà sọnù lẹ́yìn ìmọ̀nà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn islam islam tọ́wọ́ padà wá nínú gbèsè ayé wọn tí wọn bá jókòó tí wọn tí wọn bá ń gbà wọn experience oríṣiríṣi lẹ́nu wọn èèyàn mọ̀ pé àwọn kan kó fà ní ẹni tó ti ń ṣe Islam wọ látàárọ̀ ọjọ́ rẹ̀ kò ní mọ̀ pé fà lòun kó tẹ́bá rí ẹni tí yẹ́sí pé kò ṣe Islam rí òjijì tọ́lọ̀ ní kó máa gbọ́rọ̀ wọn wá sí báyà àti oríṣiríṣi wá sí mi tó ń gbọ́ lọ́lọ́ ní kó padà wá rí pé ha àṣẹ Islam ti ẹ̀lẹ́sìn tóun ti wá ṣánkó lọ látijọ́ ọjọ́ èyàn fẹ́ lè máa bá wọn ké èyàn wọn ha ah! ìyẹn tó wá padà máa bá wọn dúpẹ́ fọ́lọ́run pítọ̀ aṣàpadà bẹ́ẹ̀ dúpẹ́ fọ́lọ́run ìwò la fẹ́ kànú Islam tó fi yàtọ̀ sí gbogbo tó kù tán pè lẹ́sìn táà lè ta kàtà àríkà tán ìwò la fẹ́ kàtà kàtà àríkà tán ó ti pọ̀ jù lóore àwọn làwọn mọ̀ pé ńgbà tá a bá ṣègbọ̀nsẹ̀ àfi ká fomi túnra ṣe tọkọ àti ẹ̀ ó bá pàdé lọ́kọ láya àfi ká rẹ̀ ẹ̀bẹ̀ kan tá à ń pè ní ìwẹ̀já náà oríṣiríṣi tá a bá fẹ́ jẹun a gbọ́dọ̀ ní tá a máa sọ ńgbà tá a bá fẹ́ jẹun tí ṣètọ́nì òfin ní kópa nínú oúnjẹ wa tá ní èṣù àwọn náà la mọ̀ pé tá a bá fẹ́ sùn a ní àwọn kankan tá a gbọ́dọ̀ ní máa dédé lálàákàlà láfi gbogbo àwọn àfáà tí wọ́n fa àwọn èèyàn ṣòwò tẹ́gbẹ́ tí problem ọṣẹ náà wọ́n máa gbélé lọ́wọ́ àbí wọ́n ń tu ẹ sọ fún kótó bá ń lálàákàlà àdúrà tó lè ṣe wà tí ò téèyàn bá ti ní islam tó ti ń ṣe bó ṣe tá àti bó ṣe yẹ kò níṣòro kan tó ń gbé lọ́bì kankan mọ́ ó ti mọ ọlọ́run gbogbo oríṣiríṣi àwọn àǹfààní báyìí tó òfin ní sí ní ọ́ndà ẹnìkan tí wọ́n máa máa lọ jẹ́ ẹrú sìn lábẹ́ ẹnìkan tí wàá fi wà lómìnira ara rẹ kọ́lọ́run ọba rẹ ló ń sìn ẹrú sìn ọlọ́run ọba ni ẹ́ o kì í ṣe ẹrú èèyàn téèyàn bá ti ń ṣe islam èèyàn bọ́ wà á fi wá mọ tó tọ́ àti tí ò tọ́ ó wá kọ alágídí mùsùlùmí tóun ti gbọ́ pé ìkan tọ́ ìkan ò tọ́ tó tún ṣe ń ṣe ohun tí ò tọ́ yẹn ṣùgbọ́n pé ṣòfin wà náà sí wa Islam ló ṣe àkàwé gbogbo àwọn òfin tó dẹ̀ gbé wọn sọ́tọ̀ọ̀tọ̀ síbi tó tọ́ síbi tó yẹ kò símbò míì nínú Islam lọ Islam làmọ́lẹ̀ ní pé ìwọ̀ lọ sí níbò míì ní pé ilé pátápátá wọ́n lè láàmù para lọ́lọ́run fẹ́ níbo lọ́lọ́run tí wá sílé yẹn islam ló jẹ́ kámọ̀ pé wọ̀ ni ṣìnà ó lámọ́lẹ̀ pátápátá islam ló mójútó múra kí lọkùnrin wọ̀ kí lóbìnrin wọ̀ islam mójútó gbogbo nǹkan pátá torí pé kíni torí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba ni òun náà dẹni gbogbo àwọn ọlọ́bì ọlọ́run tó kù náà ṣe òun náà dẹni júwe rẹ̀ fún gbogbo ara ayé lónìí abẹ́ ọlọ́run bá kójọ kọ́ lọ́jọ́ kó yé wa o ẹ̀sùn gbogbo ànábì ọlọ́run tó ti wáyé kó tó kà nábì rin sápá pàtó pé jésù ẹ̀sùn islam ni òun náà dẹ̀ dáyé tó náà bá pé wọ́n ń ṣe lòun náà ṣe òun ọlọ́run dẹ̀ tún fi ọ̀nà sáwọn àwọn bàní ìsírẹ́lì ńgbà náà tó dẹ̀ ṣe wá sí ẹ̀ wọn ọlọ́njọ́ òdodo yìí máṣàbà àjọ kó kárí ayé àmín gbogbo ẹni tọ́lọ́n ti fi ṣe kò ń gẹ̀ rẹ̀ ọlọ́run padà sí abúrútà àfi ní padà mú ọ òdodo lódodo mọ́ ọlọ́májò tọ́ sí wa àmín ọlọ́run já mọ́rọ́ nírọ́ ká lè sá fún àmín já mọ́ òdodo lódodo ká lè súnmọ́ àmín Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ahu àmín wa arina al-batila batilan warzuqna àwọn tàbá ní ìbéèrè ká fi sí ọ̀la insha Allah